الله أكبر كف باب فمبكي وهو يبعيد على نجاه مقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفن بالشهور فإنما سرنا على نهج الغريب فهمه وبقول ما شرها الشريعة رسما وعلى نقولته لكلمة نهجه ولكل قول نستدل بآية أو بالحديث بمصدق لزوجها وإذا تعارضت النصوص فإنما لوصول سعادتنا ليهمتنا به إننا نرى التقليد داعا قاتلا حجبا ليكون عن الطريق بأرشد والنهار التقليد طول زماننا مع حبنا للعالم المتجرد ولنا بدانا باكتساب جزوره على كل قلب الخالق مترقب لا تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مشطرشد لرأيت علما واتباعا صادقا لسنة لكراهب متردد لكم وإيام فارهبوا إذا طلعوا على الدنيا طلوع فرقد وعز النبي فأحسن كل مسلم فعموا كيف بطريق برادر لا نطلب الدنيا ولا نسعى لها الله مقصدنا فمنك مقصد ليس المناسب همنا ومرادنا كلا ولا سوف يقضي مبتدي يوم تتعنون وتلمسون كهنما جئنا براي الهدي لكم مثله يا معشر الإخوان سيروا وأبشروا وثقوا بناصر واحد واغفروا لنا البرية كلها إنا بغير محمد لها نقتدي الدين قال الله قال وما لدين الله حق ونرشد وما لدين الله حق ونرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مدساتها وكل مدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله أبا الله أبا يدجبه هنا نيوني أبا oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí wá ọlọ́run mẹ́jọ ìṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run kọ́lọ́n kó pa wá ní mùsùlùmí abẹ́ ọlọ́run kọ́lọ́n bí wá di ní mùsùlùmí abẹ́ ọlọ́run kọ́lọ́n fi wá sẹ́ni àlìjẹ́nà pẹ̀lú sábàbí Islam lára àwọn orin tó lọ́n ṣe fún wa òun náà ni pé èmi àti ẹ̀yin ọlọ́run fún wa lálàáfíà òun la fi lè jókòó síbi àlàáfíà ara wa kọlọ́mọ yọ kúrò bẹ́ẹ̀ àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ àìṣẹ́fẹ́ nìkan àwọn àlàáfíà wa náà ọlọ́run jẹ́ àfẹ́rẹ́ san níwájú ọlọ́run ni wọ́n jẹ́ àfẹ́rẹ́ bínú ọlọ́run lẹ́yìn wá gbà náà ọlọ́run fún wa ní fọkànbalẹ̀ ní agbègbè yìí kọlọ́mọ yọ ìfọkànbalẹ̀ kúrò ní agbègbè yìí ní agbègbè yìí ọlọ́jẹ́ fọkànbalẹ̀ tó máa lékún bẹ́ẹ̀ gbogbo àwọn ààyè tí ò sí fọkànbalẹ̀ kọlọ́kọ́ bá fọkàn balẹ̀ síbẹ̀ kọlọ́kọ́ wá sáànà ní kọ̀ọ̀kan wa gbogbo ìwà pátá yẹn tó wọn bá ṣe fún wa àwa gbọ́n ọmọ mi àtàwọn tá a mọ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ ládùúgbò fọlọ́wọn ba ọlọ́mọṣẹ́ àgbà ọpẹ́ wa àwọn tó kú dáńbẹ́ lọ́mọṣẹ́ àbá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa kó wá gbàdúrà wa jù bá tó máa ṣe lọ. àbẹ̀lọ́run bala wa sọ̀rọ̀ ti tò ní kọlọ́n sọ́dọ̀ ọ̀run ní àtẹ̀yìn kọlọ́n bẹ̀ ọ̀rọ̀ wàlá quwwata illa billahi al-azim. sura tí a wà lánàá suratu Isra èyí tó jẹ́ pé aya sixty níbẹ̀ òun náà ni a ti gbé ìsàlàyé nǹkan tá a kọ́ lánàá kó di pé a máa ṣe tẹ̀síìrì ti tòní sòwò kà fún wa àwọn àyà tí a kà lánàá أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا لك إن ربك أحاط بالناس ọlọ́run ní nígbà tí àwa ọlọ́run tá a sọ fún wa nábì wípé ọlọ́run ọba rẹ ó jẹ́ ọba tó jẹ́ wípé àátọ́bì gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ gbogbo àwọn èèyàn gbogbo wọn lọ́lọ́run ọba mọ̀ ó mọ̀ dáadáa ti ń bẹ lọ́wọ́ wọn ó mọ̀ aburú ti ń bẹ lọ́wọ́ wọn ọ̀rọ̀ pé ọlọ́run ọba mọ̀ gbogbo èèyàn yìí ọlọ́run sọ aburú látọ̀dọ̀ àwọn ènìyàn kò lè ṣẹlẹ̀ sí ọ rárá nípasẹ̀ wípé ọlọ́run má bẹ̀rù kankan. àwọn ọlọ́run láwọn máa dáàbò bò ọlọ́run bá gbà lérò pé bàtà sọ fún ànábì wípé sọ ìnàrọ̀ bákà ọlọ́run ọba rẹ ọlọ́run ọba tó sọ fún ànábì náà náà nìjẹ́ ìnàrọ̀ bákà ìsọ̀rọ̀ àwọn ọlọ́ba nìyẹn ìdásọ ni pé ọlọ́run ọba rẹ gbogbo nǹkan òun náà ni ọmọ ọ̀rọ̀ kiri ká gbogbo وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس ọlọ́run ní òrí o rírí èyí tó jẹ́ pé ọlọ́run ọba fún orí èyí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nígbà tó lọ́run bá mánà bí rìn òru lọ ní àti mọ́kà orí Jerusalem láti Jerusalem ó wá gun sánmà lọ gbogbo àwọn nǹkan tó rí àmọ́ má ṣe àwọn rírí tó rí níbẹ̀ níta padà lọ jẹ́ kó dì fáwọn tí wọn ò nígbàgbọ́ ni fitnatan linnas ó padà wá lọ di nǹkan wàhálà nǹkan dààmú fún àwọn èèyàn tó jẹ́ pé wọn ò nígbàgbọ́. Nam. No. والشجرة الملعونة في القرآن bẹ́ẹ̀ náà ló di fìtínà fún wa igi kan èyí tó jẹ́ alimaliunata èyí tó jẹ́ igi tí a ti ṣẹ́bi lé torí pé ó jẹ́ oúnjẹ fún àwọn tí wọ́n jẹ́ ara aná wọ́n máa jẹ nǹkan tí ó dẹ̀ máa mú ṣẹlẹ̀ nínú wọn tí wọ́n bá ti ń jẹ báyìí bẹ́ẹ̀ ni ìfun wọn máa jábọ́ lẹ́lẹ́ tí wọ́n tún máa fi fún mí ìdìpò rẹ̀ fẹ́ràn àgbègbè ní maliuna al-Qur'an àti nítorí nǹkan ní lílátúlì Isra àti igi dáńgbé ní sajadatu zakum èyí tó yẹ pé ọjà igi tí àwọn ẹlẹ́sẹ̀ ọmọ jẹ lálìkí àmọ́ tí gbogbo ẹ̀ wá ń bẹ nínú Kùránì ọlọ́ni àṣẹ wọn illa fitnatan linnas àwọn èèyàn kan òun náà ni wọ́n máa jẹ́ fitinẹ fún tí wọ́n bá ti dá kan nínú kùránì gbà mí àwọn kan ní máa jẹ́ fitinẹ fún àwọn kan ní a ọmọ ti pọ ju a ó lọ ni wọn dá kọ nǹkan báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ní ṣe a eléyìí máa ti kéré ju wọn ni wọ́n ṣe báyìí wọ́n bá ti máa ṣe nìyẹn sọ pé nígbà tá a dárúkọ pé àwọn tó ń iná àní fún àwọn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ kèfèrí àtàwọn tó yẹ pé ọbẹ̀ nínú ọkàn wọn àárẹ̀ àwọn tí wọ́n jẹ́ fìtínà fún àwọn mọ̀nàfìkì tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n dúró dáadáa kò ní jẹ́ fìtínà fún wọn náà. ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا. ó ní ونخوفهم àwọn ọlọ́run ọba ojoojúmọ́ làmú ayé àdẹ́rùbà wa àwọn ayé àánú kùránì ti ń dẹ́rù bá yẹn ọlọ́run ojoojúmọ́ òun là ń mú wa à ń dẹ́rù bá àwọn kèfèrí pé wọ́n ó jẹ ìyà ṣùgbọ́n àwọn kèfèrí dá ń dẹ́rù bá yìí bàbá Yazid òun kò lé wọn kún ní nǹkan ilà tóbi ẹnìyàn kẹbi rọ ju wípé wọ́n tún kọjá àlà sí ni tí kọjá àlà náà sì ń tóbi sí i náà. وإذ قلنا للملائكة اسجدوا لآدم ọlọ́run nígbà tá a sọ gbogbo àwọn màláíkà ẹ forí balẹ̀ fún ádámà. fàṣájàdù ìlà ìbílí. gbogbo wọn ni wọ́n forí kanlẹ̀ àyàfi ìbílí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run ọba tọ́ atúnláì làwọn màláíkà sí mẹ́ẹ̀ẹ́ wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run wọ́n tẹ̀ forí kanlẹ̀ fún ádámà ní ìforí kanlẹ̀ èyí tó jẹ́ ti àpọ́nlé àtẹ̀kẹ́rì sọlá fi jẹ́ pé ta ìforíkanlẹ̀ kẹ́ èèyàn pọ́nyàn lé òun náà forí balẹ̀ fún ádámà àwọn tó ń jẹ́ àwọn àfa wa wọ́n jẹ́ kó yẹ pé ká forí kanlẹ̀ ká pọ́nyàn lé ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó ti di àrọ́ọ̀mù nínú ṣẹ̀ríà wa ká forí balẹ̀ ká pọ́n ìbílẹ̀ pé àwọn ṣẹ̀ríà wọn tó ṣáájú wa lọ àrọ́ọ̀mù kọ́ ló fi jẹ́ wípé àwọn tó ṣáájú wa lọ àwọn tó ń jẹ́ àwọn ọmọ ẹ̀yà Yusuf àwọn fakọ̀ wúláwú ṣáàjìdì náà àwọn forí kanlẹ̀ fún so lóbi jẹ́ pé ìforí kanlẹ̀ pọ́nyànlé ó yàtọ̀ sí ìforí kanlẹ̀ ẹ̀jọ̀sìn ìyẹn làwọn kan ní dàrú mọ́ra wọn ṣubú àyẹ̀ làwọn yẹn dàrú mọ́ra wọn ìforíkanlẹ̀ ẹ̀jọ̀sìn ni máa ba ẹ̀sìn èèyàn jẹ́ ìforíkanlẹ̀ pọ́nyànlé kò kì í bá ẹ̀sìn èèyàn jẹ́ bẹ̀t àrọ́ọ̀mù ni so ibi tí bá bẹ́rẹ̀ àwọn yẹn ti wá nìyẹn tó gbé ní ọdún adìyẹ pé ó jẹ́ ìforíkalẹ̀ ìjọsìn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ látàyè ádámà ló ti ṣe kíni o ló ti jẹ́ àrọ́ọ̀mù wá táyé ó parẹ́ òun ni jẹ́ kíni o àrọ́ọ̀mù lọ ṣùgbọ́n ìforíkalẹ̀ ìpáàyàn lé ìforíkalẹ̀ kíni o ìpáàyàn lé òun ọ̀jẹ́ àrọ́ọ̀mù wa láti kí ni ọ láti lẹ̀ẹ́lẹ̀ ibi tó ti jẹ́ àrọ́ọ̀mù ni ìgbà tánà bí ìdè ló di kí ni ọ àrọ́ọ̀mù ọ̀nà ológbàdì àrọ́ọ̀mù nígbà tí Mu'adh ibn Jabal tó lọ sílẹ̀ ṣáàmù tó wá dé ọwá lóhùn wọn nílẹ̀ ṣáàmù wọ́n ṣe kí ni ọ wọ́n ń forí balẹ̀ fún àwọn tó bá jẹ́ ọba wọn òṣìṣẹ́ ọlọ́run bá wà ní ṣe ká máa ṣe bẹ́ẹ̀ fún òṣìṣẹ́ ọlọ́run bá ní kékeré ọ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi. lẹ́wọ̀n àgbà náà wọ́n ti máa fẹ́ pa ẹnìkan láṣẹ kó máa forí balẹ̀ fún ẹnìkan kò sọ pé kó máa jọ́sìn fún kíni o ẹnìkan pẹ̀lú forí balẹ̀ kó máa forí balẹ̀ pẹ̀lú kẹ̀ forí balẹ̀ ẹni pé mi forí balẹ̀ ti kíni o àpọ́nlé ìbápa kíni o obìnrin láṣẹ kó máa forí balẹ̀ fún ọkọ kò lè jẹ́ forí balẹ̀ bá dàlà ẹlẹ́ ànábì lọ́bẹ̀ẹ́ láyéláyé kò ní jẹ́ forí ibada ìbádà láyéláyé yẹn làwọn sọ ní ìbádà tẹ̀kìrìmù ni sọ pé àbápa ni o àlẹ́ mi ò lè sọ bẹ́ẹ̀ pé tọ ẹ̀kọ́ sọ pé ṣíríkù ìmàní kí wọ́n máa ṣe ṣíríkù láéláyé kò lè dé so àsìgbọ́yé tó wà lọ́dọ̀ àwọn yẹn kan lórí ayé lónìí ni so ìforíkalẹ̀ àpọ́nlé àrọ́ọ̀mù ni téèyàn bá ń ṣe yọ máa jẹ́ kí ni o ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ ò ṣe kí ni o kò bàjẹ́ so ìforíkalẹ̀ àpọ́nlé yìí òun náà ni ọlọ́run bá lóun bí kí wọ́n forí kanlẹ̀ rẹ̀ ọlọ́run bò lè pàṣẹ kí wọ́n forí kanlẹ̀ ṣíríkù láéláé òun náà ọlọ́run bá ti ń bí ọ̀nà ìsùjúdù ya ádámà. wọ́n wá forí kanlẹ̀ àyàfi ìbílísù nìkan èṣù nìkan òun náà ni ò forí kanlẹ̀ ó ní ṣé máa wá forí kanlẹ̀ fún níforí kanlẹ̀ tí àpọ́nlé tí máa fún ẹ tó jẹ́ pé ọwọ́ á dá tó yẹ pé kọ̀lákítà òun ti iná tó yẹ pé áálù rẹ̀ nígbà tó dáa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́wọ́ àti òfin dáa náà. قال أرأيتك هذا الذي كرمت عليه lẹ́yìn náà ó tún wá ń sọ fọlọ́run ọba yìí pé ìwọ ọlọ́run ọba ṣé ìwọ náà ò wo dáadáa ni kó wo tó ń sọ pé ádàlẹ́dì kàrọ́mta aláyà ṣé eléyìí tó mú ṣojú mi òun ìwọ náà wá lọ gbé àpọ́nlé fún lémi lórí nílùú jẹ́ pé sùjúrù kíní ọ tẹkírìn ọlọ́gbé kíní o àpọ́nlé fún kíní o kése kíní o kése ti kíní o ìbádà náà tọ́ ọ bá jẹ́ pé ọba lè lọ́ mi lára ìlàyà ó mílíkì yá mà tọ́ ọ bá lè fi mí lẹ̀ tẹ́mi mi gùn ọlọ́mọdé ló ń gbàdúrà rẹ̀ pé ẹ̀mí rẹ̀ ó gùn sọ tọ́ ọ mi lẹ̀ láti kàn náà. láàtẹnikànnà gbogbo àwọn àrọ́mọdọ́mọ ọkùnrin yìí òun ni màá jẹ gàba lé lórí gbogbo àwọn àrọ́mọdọ́mọ ọkùnrin yìí òun ni màá ṣì lọ́nà àyàfi èèyàn díẹ̀ nínú wọn náà. ọ̀làdé àbẹ̀ fàmà tàbí akami ìhòòhùn. ọlọ́wọ́ ní ìwọ Èṣù ìwọ Ṣẹ̀tánù máa lọ ẹ̀ ń bá tẹ̀lé ọ̀nù wọn. fàyín àjà ń جهنم جزاؤكم جزاء ọlọ́run gbogbo àwọn àrọ́mọdọ́mọ náà yìí pé ẹ bá tẹ̀lé nínú wa ọlọ́run iná jahannama òun gbogbo yín bá tẹ̀lé ní ẹ̀san ìrẹ́gbẹ̀mọ̀ òfúrọ̀ èyí tó jẹ́ yìí pé yọ fún tá ìwọ ṣètọ́nù máa kó làákàyè lọ ẹni tó bá lágbára pẹ̀lú ẹ̀ nínú wọn kó o lo ohùn ohùn láti lè fi kó làákàyè wọn lọ lọ́gbẹ́ àwọn máa ń lo ohùn láti lè fi kó làákàyè ọmọ èèyàn lọ ọ̀nà wo ni wọ́n lè gbà lóhùn ọ̀nà wo ni wọ́n gbà lóhùn láti lè fi kó làákàyè àwọn èèyàn lọ inú ẹ̀ ní orin kíkọ wà wọ́n máa ń lò láti lè fi kó làákàyè àwọn èèyàn lọ inú ẹ̀ ní àwọn èèyàn lọ kọ́fì lọ sọ́fì ohun abikola ká àwọn èèyàn lọ so gbogbo àwọn motivational talk wọn ò bikólà ká àwọn èèyàn lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àtọ̀dọ̀ èṣù òní ti wá náà. máa kó wá bá wọn àwọn ọmọ ogun rẹ tó jẹ́ èyí tí wọ́n máa gun ẹṣin wá àtàwọn ọmọ ogun rẹ tí wọ́n máa fẹsẹ̀ rìn wá máa kó wá báwọn èèyàn kí wọ́n fi wá máa sìn wá lọ́nà. wọ́n á máa lúpọ̀ máa wá máa lúpọ̀ máa fi àmúwáàdì tẹ́ máa fẹ́ tajà ẹjọ́ máa wà ń bẹ́ẹ̀ kẹ́ ẹjọ́ máa tà kó sìn wá lọ́nà ń bẹ́ẹ̀ tẹ́ máa fẹ́ rí owó sìn wá lọ́nà ń bẹ́ẹ̀ gbogbo àti máa fẹ́ kó dúkìá jọ sìn wá lọ́nà ń bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n máa gbà sìn náà òun náà ni èso máa tí wọ́n máa fẹ́ kí èèyàn kó dúkìá jọ lásán tí ò ní wúlò bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ awolad bẹ́ẹ̀ bá fẹ́ súnmọ́yàwó wọn wà pẹ̀lú wọn tá a fẹ́ tọ́jú ọmọ wọn wà pẹ̀lú wọn gbogbo àwọn oríṣi nǹkan ni kóòtù máa fọmọ ṣe gbogbo eléyìí òun náà ni ìsúná wà pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú ẹ̀. lẹ́yìn náà ìwọ èṣù náà fi sínú ẹ̀mí wọn àdéhùn promise tó bá ṣe báyìí ilé ìlọ́ọ̀dẹ́ tó bá ṣe báyìí lẹ́nu òde bá ọlọ́run bọ́ wa máa promise àlìjánná ẹ̀rí ọ ọlọ́run bá yẹ̀dì wúkún ilẹ̀ àlìjánná ọlọ́run bọ́ máa pè yín lọ síbi gbé kẹ́ wá wọ àlìjánná ṣùgbọ́n èṣù tiẹ̀ òun yẹ̀dì wúkún ilẹ̀ náà òun máa pè yín lọ síbi iná yóò máa fún yín ní ìfọ̀kànbalẹ̀ pé kò sí wàhálà kankan kò sí yàn kan bẹ́ẹ̀ òun náà nìkan dé ṣùgbọ́n sí i.

عبادي ليس لك عليهم سلطان بأني ni ọlọ́run bá wa ń sọ fún èṣù wípé ṣètọ́nù wípé àwọn ẹrú sì mi ò lè sálákà lé insulitọ́ agbára rẹ ò lè kà wọ́n láéláé wàkàfà bí rọ́bìkà wàkì. ọlọ́run ọba èyí tó ní alámòjútó fún gbogbo nǹkan tó bá jẹ́ títí ẹ̀ pátá eléyìí tá a sí èdè ní àná so wọ́n bẹ̀rẹ̀ fún wa lónìí láyà sixty six ọ̀rọ̀ kó bá sọ́dọ̀ ọ̀run. أعوذ الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان هو أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن ليعيدكم فيه تارة أخرى ويرسل عليكم قاصفا من الريح فيغرقكم فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم àzùbílá mi ṣètò ọ̀nà ọ̀jìn ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wọn ní pa nínú suratul Isra aya sixty six ni ọlọ́run ọba ti ń ṣàlàyé fún wọn aya yìí ó ń sọ fún wa pé rọ̀bùkùn. ọlọ́run abẹ́ sàlàyé fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn àmì èyí tó jẹ́ wípé táwa gan bá wò ó a mọ̀ wípé àmì ọlọ́run ni tá a bá wo odò tá a bá mú òkúta tá a bá jù sínú omi a rí pé òkúta yẹn yóò lọ lẹ́ẹ̀lẹ̀ ni èyí tó jẹ́ pé ó yẹ kí lè ọmọ jẹ́ ìmọ̀ wípé. bóun láti wá fẹ́ gbé odidi ọkọ̀ ojú omi táwọn èèyàn wà nínú ẹ̀ wà gbé sórí omi tó sì jẹ́ wípé yóò sì máa gbé wa lọ. bó dẹ̀ pé tá bá ju igi míì tó bá jẹ́ igi fẹ́lẹ́fẹ́lẹ́ tá a bá jù omi igi fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn lè léfò omi ṣùgbọ́n tó bá léfò omi nítorí pé òun fẹ́lẹ́ lórí kó léfò omi. káwọn tún wá sọ pé a tún wá fẹ́ dúró lórí igi fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn a fẹ́ jókòó síbẹ̀ a fẹ́ máa lọ wéètì tiwa gan ó máa jẹ́ kó jẹ́ pé igi fẹ́lẹ́fẹ́lẹ́ àtàwa ó yẹ ká rí ilẹ̀ lọ sínú omi ni ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe nítorí kó lè bá jẹ́ pé àwa tá a jọ mọ ènìyàn a ní bùkátà láti bì kan síbì kan àáfẹ́ ẹlòmíì ọ̀fẹ́ lọ wá jíjẹ àti mú níbì kan síbì kan ọlọ́run ọba òfẹ́ kan wá dá omi ó fi omi ó fi pín wa yẹ́lẹyẹ̀lẹ tẹ́gbẹ́ àwọn kan wà rẹ́gbẹ́ wọn ò ní lè dé bòmíì láéláé nítorí omi kò ní jẹ́ kí wọ́n lè dé bẹ́ẹ̀ láéláé ṣùgbọ́n dára bẹ́ẹ̀ ọlọ́run ọba ó wá sọ di rọrùn ká ní nǹkan tí ń jókòó ju omi kò sọ kó ojú omi before Nuh ànábì Nuhu kò sọ kó ojú omi pẹ̀lú ẹ̀ kò sọ kó ojú omi before rẹ̀ ọlọ́run ọba ní kó kan ọkọ̀ ojú omi ọlọ́run ọba sọ pé wáyù wa àwa la ránṣẹ́ sí i tóbi ṣe kí o tóbi sọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó ṣe yìí òun náà lọ bẹ̀rẹ̀ ọkọ̀ ojú omi àkọ́kọ́ bóun ló ti ṣe àmọ́ bóyá ọlọ́pọ́n ni ó ṣe ni o bóyá ètò ní kọ́fà òun ló ṣe ni o ṣùgbọ́n àwọn abẹ́rẹ́ pé ètò ní kọ́fà lórí ni ó fẹ́ ṣe nítorí pé òjò lọ́lọ́run sọ pé yọ̀ọ̀rọ̀ ó sì gbọ́dọ̀ ṣe nǹkan tó jẹ́ wípé òjò fi ní pa àwọn tó bá wà ńbẹ̀ ọlọ́run bá ní kó ṣe ó sì ṣe so látara bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ pé a lè kọjá lórí omi tójò bá ń rọ̀ téèyàn ò sì ní ṣe kí ni o téèyàn ò ní rí ọlọ́run bá ṣètò eléyìí fún wa àwa lè mú fún láti ìlú kan bọ́ sínú ìlú mi látara pé ọlọ́run bá fẹ́ ká lulẹ̀ ayé yìí àwọn tá a jọ mi èèyàn pẹ̀lú rọrùn pẹ̀lú tí ó jẹ́ dáadáa fún wa ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́rù pé náà anabi Suleiman ọlọ́run ṣerú ẹ̀ náà fún òun náà ìgbà wọn sọgbà fẹ́ tírèsì gbé ẹ à ń fò lórí òfurufú ẹnìkan ò tí ì fò lórí òfurufú rí àárín lórí omi ẹnìkan ò tí ì lórí omi rí àárẹ̀ fẹ́ àlẹ́ sọ bẹ́ẹ̀ rárá àárín lórí ilẹ̀ ẹlẹ̀ ẹni kò tí ń lórí ilẹ̀ ẹlẹ̀ rẹ̀ ah, alẹ́ sẹ́bẹ̀ alẹ́ sẹ́bẹ̀ gbogbo ẹ̀rọ tó ṣáájú wa lọ ìrìnsè ni òun ni wọ́n ti ṣe. so lọ́tara bẹ́ẹ̀ ọlọ́run bá wa ń sọ fún wa nínú àyà ilé tá a wà ń bẹ̀ yìí ọlọ́run bẹ́ẹ̀ sọ fún wa nípa ọkọ̀ ojú omi àti omi tó ń rìn nínú ẹ̀ tọ́kọ̀ ojú omi bá sì rìn nínú omi ọlọ́run bá tún ní nǹkan tó lè fi dàánù òun látẹ́gùn ọlọ́run ọba tún máa wá ràn wá lọ́wọ́ nígbà tàtẹ́gùn yẹn bá dé kò ní í jẹ́ kó fẹ́ gbogbo ẹni tó wà ní ọkọ̀ ojú omi kò ní ọ̀fẹ́ wọn dànù ìgbàgbé ọlọ́run ní ọ̀fẹ́ wọn dànù so kálíbà àfilémọ́ títóbi rẹ̀ ni kálíbà àmọ́rírì rẹ̀ ni àádá ń kọjá lórí omi kálíbà àmọ́rírì ẹ̀ ni ọlọ́ba wa ń ṣàlàyé fún wa pé ẹ mọ rírì ọlọ́run ọba ẹ mọ́ tẹ̀lé iṣẹ́ ìtọ́n ẹ mọ́ tẹ̀lé èṣù ọlọ́run ọba wa ní iṣẹ́ tó wọn ọlọ́run ọba nìkan ń ṣe tẹ́nì kankan ò lè jáde láyé tí ó sọ pé òun fẹ́ bá òun ṣe òun náà ní kíní ọ̀rọ̀ bùkún. ربكم الذي يزجي لكم ọlọ́run ọba yín òun ni ọba tó ṣe pé ucg àlìfúnlíkà òun ló jẹ ọkọ̀ ojú omi nípa fún yín òun ló rọ tẹ́ ẹ bá kọ́ ọkọ̀ ojú omi lẹ́lẹ̀ tẹ́ ẹ wá gbé sórí omi ẹ ní nǹkan kan tẹ́ ẹ lè wí pé ọ̀yà o kínní ni ò ní jọ́ tẹ̀lé ọlọ́run lẹ gbẹ́kẹ̀lé pé lọ́dọ̀ yóò pè ní as usual ni pé ká sọ ọkọ̀ ojú omi ká gbé sórí omi ṣùgbọ́n làwọn ọba gangan ló fún yín ìrọ̀rùn sí ara ọkọ̀ ojú omi òun ló jẹ igi tẹ́ ẹ fi sọ ọkọ̀ ojú omi yẹn ló jẹ ń pa pé o ò tẹ̀lé òun lọ sọ ọlọ́pàṣẹ fún àṣẹ ọlọ́run ní kíní yẹn ń tẹ̀lé tí ò bá tẹ̀lé àṣẹ ọlọ́run ni yóò gbé yín so ọlọ́run ló jẹ ọkọ̀ ojú omi nípa fún yín fìlìbárì nínú omi nílá nínú omi tó tóbi àtomi kékeré ni o àtomi tó tóbi ni o ọkọ̀ ojú omi tẹ́ ń gùn bẹ́ẹ̀ tẹ́ ń lọ tẹ́ ń bọ́ ń ọlọ́run lọ jẹ́ ń pa fún yín ọlọ́run ká pa pé kẹ́ ẹ gbéra látèbúté kẹ́ ẹ dé àárín gbùngbùn tán kó ní kọ́kọ́ ojú omi ọwọ́ lulẹ̀ kẹ́ ẹ tẹ̀lé sínú omi ọlọ́run pa bẹ́ẹ̀ ṣùgbọ́n látara àánú rẹ̀ ọlọ́run ọba jẹ́ ń pa fún yín tẹ́ ẹ bá ti ṣe bó ti kẹ́ ẹ ṣe tẹ́ ẹ wá gbé sórí omi ẹ wà máa rí pé n tẹ́ ẹ fẹ́ kọ́ máa ṣe oníṣègùn ni o ò ní ṣe kí ẹ jẹ́ ẹ lẹ́jọ́ bẹ́ẹ̀ o. ẹ gbà pé tó jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ orí kí ni o ò lọ lọ. ọlọ́run bá ń ṣàlàyé fún yín ni àwọn èèyàn kan wà nínú yín nígbà tá a kádàrá lẹ̀ orí omi làwọn ó ti jẹun inú omi làwọn kan ó ti jẹun inú omi ni wọ́n ó ti ṣe oríire inú omi ni wọ́n ó ti ṣègbésí ayé wọn àwọn kan orí omi ni wọ́n máa gbà bọ́ síbì kan tí wọ́n ó ti máa rí tí wọ́n máa jẹ tí wọ́n máa mu orí omi ni wọ́n máa gbà ló bẹ́ẹ̀ so bọ́lá ti ṣe bí àwọn kan yẹn bọ́lá ti ṣe bí wọ́n ti gbára sínú kádà pé àwọn eléyìí o tọ́kọ̀ ojú omi ọba fi lè rìn wọ́n lè ṣègbésí ayé kọ́kọ́ ojú omi wọn máa lọ lórí omi níbi táwọn bá wà kó máa gbé wọn débi tí wọn fẹ́ ti fẹ́ lọ wáyé tí wọ́n jẹ tí wọ́n mu kí wọ́n sì máa padà wálé ni àwọn òfin máa jẹ ni wọ́n fi máa mu tí ọba sọ́kọ́ ojú omi àwọn ò ní jẹ wọn ní mu wọn ní ìyàrá ah, yẹn ètò ọlọ́run ni tọ́lọ́run ti parí láti inú kádà ní tẹ́gù kí ẹ lè bá a máa wá ìyẹn ni pé àwọn kan nínú yín kí wọ́n lè bá a máa wá ní fàtìlì ọlọ́ọ̀lọ́wọ́n ọba tí wọn kọ ojú omi làwọn fi máa jẹ tí wọn fi máa mu ẹlòmíì lè má débi ọkọ̀ ojú omi rí tí ó fi tí àìdébìlì gbogbo ilé ayé ẹ̀tàn ó lè má dórí omi ó lè má gorí omi ó lè má dọ̀kọ̀ ojú omi tí ó lè lé ayé ládùúgbò ẹ̀dẹ́bi dópin kò ní wábi tí wọ́n jẹ pé ẹgbẹ́ mi lọ́kọ̀ ojú omi láti ibì kan bọ́ síbì kan ẹlòmíì sì ni ojoojúmọ́ ni wọ́n máa gbọ́ kó ojú omi kó bí ó rí i pé yóò jẹ kó rí i pé yóò mu so àwọn kan nínú yín tí wọ́n bá wá ọlá ọlọ́run tí wọ́n bá wá àdìsíkì ọlọ́run tí wọ́n bá jẹun kò sí ni wọ́n ní ìdí ọkọ̀ ojú omi làwọn ọlọ́run bá fi wá ṣe ọkọ̀ ojú omi nírọ̀rùn kọ́ máa rìn ní orí omi náà. nítorí dáadáa wa ni náà. ìnáwó kánà náà wọ́n lọ́wọ́ ìnáwó kánà bíkùn rọ̀ ìmà lè yín kò sí kan ó rí àwọn ẹrú tí wọ́n ń kó bọ̀ táwọn mùsùlùmí kó wá àwọn ẹrú táwọn mùsùlùmí kó wá kan wà nínú wọn ọmọ rẹ̀ ó ti wà lọ́tọ̀ ìyá wà lọ́tọ̀ ó wá sáré rí ọmọ rẹ̀ ó sáré lọ gbé e. ó gbé ọmọ rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí fún lọ́yàn ó sáré pamọ́ra sọlọ́mọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sọ̀hábà ǹjẹ́ obìnrin yìí ǹjẹ́ wọ́n lè gba ọmọ ọwọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí wọ́n sọ pé àwọn fẹ́ ju ọmọ yẹn àwọn fẹ́ jù sínú iná àwọn sọ̀hábà láéláé kò lè ṣeé ṣe kò ní gbà yọ̀ọ́ fẹ́ fa ẹni tó wá ju ọmọ yẹn sínú iná. yóò fẹ́ fàyà ni òṣìṣẹ́ ọba ní ọba yín ó wá sànù ju bí ìyá ìtìlẹ̀ sànù lọ. ọlọ́run ọba láàánú wa kí kó fẹ́ ká wọná kò fẹ́ bá sí ẹ̀ ẹjọ́ kí ọjẹ́ wa láyé ń bì kò fẹ́ kí ọjẹ́ wa fún sí wa. jẹ́ pé gbogbo nǹkan ayé wa ọba ṣe kéde o ló fi lé so ọ̀rọ̀ ọba ń sọ yìí ọlọ́run tẹ́ ẹ bá lè ronú nínú yín lati bi ori láti ibi orí ìlú kan kó bọ́ sílùú mi kó tún bẹ́ẹ̀ kó tún mi kó dẹ̀ máa ti orí omi máa lọ máa lọ máa lọ máa bọ̀ ẹ̀mẹ́yẹ ọjà tí wọ́n kó wọnú ìlú kan orí omi ni wọ́n ṣe kíni òní wọ́n gbà kó wọ bẹ́ẹ̀. jose ìjọ pọ́síbù ọjà ńlá tọ́gbẹ́ tí wọ́n bá gbé ẹyọ omi báyìí ẹyọ kí ọtẹ ìlànà omi kí àwọn agbé mọ́tò kó gbé sí inú omi yóò tẹ̀lé lọ́nu lẹ́lẹ́mìí ni ṣùgbọ́n àwọn àkó mọ́tò yẹn mọ́tò ńlá wà kó sínú kinní yẹn yóò kó gbogbo ẹ̀ yóò sì máa gbé lọ wọ́n àti mọ́tò yẹn ọ̀tẹ́ kinní yẹn rì kinní kó bẹ́ẹ̀ tóbi kinní àánú ọlọ́run yẹn ọlọ́run iná òkà nàbí kùn rọ̀hìnmá. ọlọ́run ọba ọba tó ní àánú yín ni ọba aláàánú lọ́lọ́run ọba tẹ́gbọ́n sànù yín sókè àwọn àgbà ọlọ́run pé ọlọ́run ọba ọba ọ̀dájú lọ́lọ́run ó kọ tí ọ̀dà ni lómi ìpọ́nlọ́run ni ọba ọ̀dájú lọ́lọ́run. nínú ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi máa sọ nìyẹn ọlọ́run ọba aláàánú ni ó àánú rẹ̀ pọ̀ gan-an lórí gbogbo wa sọ̀rọ̀ pé àánú kan rẹ̀ lọ́wọ́ ń lò gbogbo ayé pátá yẹn òun ló ń lò fún kèfèrí òun ló ń lò fún mùsùlùmí àánú kan péré lọ́wọ́ máa ń lò yóò jẹ fún inú àlìjánnà so ojú àánú tí wàá fọ́ lálìkì àwọn fáwọn kèfèrí so kò sí ti ń jẹ́ àánú kankan tọ́lọ́ bá máa ní fún wọn so kọ́lọ́ mọ́ jẹ́ àwọn jẹ́ kèfèrí dọ́dọ̀ lọ. وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه ọlọ́run á fẹ́ ṣàlàyé fún wa ìṣesí àwọn tó ṣáájú wa lọ tí ò sí lọ́dọ̀ tiwa mọ́ àwọn tó ṣáájú wa lọ ìmọ̀ ìyapọ̀ ọlọ́run ọba wọn ìṣẹ́bọ wọn ìyapọ̀ ọlọ́run ọba tiwọn tí wọ́n tún fúyẹ́ ju tiwa lọ tiwa ló burú jù ìyapọ̀ ọlọ́run àwọn tó ṣáájú lọ ó fúyẹ́ tiwa lọ́wọ́ ṣe kí ni o òun ló burú jù ìyẹn ni pé táwọn bá rí ìnira tó dójú ẹ̀tàn yanyan wọ́n máa ń tètè padà wá sọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá rí ìnira tó dojú ẹ̀ tí wọ́n bá rí ìnira dojú ẹ̀ dáadáa ọjà rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run tí ní ayé bá ti wá lọ wọn wà padà sínú ẹbọ àwọn tó ṣáájú lọ ìṣesí tí wọ́n di bẹ̀tà wá báwa bá ti rí ìnira báyìí á kú òdìbí tọ́lọ́run ni ìdí á kú òdìbí tọ́lọ́run ni tí ẹ̀rọ rẹ̀ ṣẹlẹ̀ ní ìsìn tásídẹ̀ẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rọ àwọn èèyàn àwọn èèyàn ọmọ yàtọ̀ níìsín yàtọ̀ pé ọlọ́run ọba ń bẹ ihun tí ètò ń ṣe ọlọ́run àwọn èèyàn tó ń pè lọ́lọ́run ẹ̀ bá ọmọ yàtọ̀ ẹ̀ àwọn kẹfẹ́rí jíjẹ́ wọn mọ̀ yàtọ̀ ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní kúlù la ilaha illallah tuflihu ìdọ́gba ní kúlù la ilaha illallah tuflihu àwárí kẹfẹ́rí kan tó máa nàbí ṣe lérí pé àkínú ah, ah, alẹ́ rẹ̀ la ilaha kò sí ìlú tó máa nàbí ṣeré kò sẹ́ni náà tó máa nàbí ṣeré lọ pé kúlú ni pé sọ pé la ilaha illallah tuflihu ẹ sọ pé la ilaha illallah kẹ́ ẹ jèrè ọ̀yẹ́ kí ẹ lórí kan ní wọn dé pé ní tó máa gbọ́ yé ni yí pé à ìgbéra iná ẹgbẹ́ sọ ni la ilaha illallah àrẹ́bí mo ti jèrè dé ní máa jèrè ló ti tán kó ní ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ni wọn tójú wọn ṣe kí ni o wọn máa rí rí kíní ẹ̀ lọ́wọ́ ìgbà wọn lẹ́mọ̀ ní ká ṣe bẹ́ẹ̀ ni ó ní ní ìsìn ráì aláàrẹ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní mo lè sọ fifty gan fún ọ tàbí yẹn wọn fẹ́ jèrè ni. ní ọjọ́ pé ìṣèkèfèrí tiwa tá a wà ní ìsìn ó lágbára ju ìṣèkèfèrí àwọn tó ṣáájú lọ àwọn ọmọ kìíní yẹn gẹ́gẹ́ pé ọlọ́run yẹn lọ́tọ̀ bá àwọn ọmọ yẹn gan ẹlẹ́ni àti jẹ́ mùsùlùmí kan kọ́ ọmọ kẹ́kẹ́ ara nǹkan wo pé ilé ayé yìí owó ló ń sẹ́ àdáwà bẹ́ẹ̀ náà níbi ayé bẹ́ẹ̀ náà ní akálukú ọmọ ń lo ilé ayé yìí ó ní ilé ayé tó yé yẹn ẹ wo wọn lọ mọ bó ti ṣe bẹ́ẹ̀ ìjẹ́ pé ẹ bá ti wá mẹ́sìn ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ẹ tó wá jọba ní kó gbàgbọ́ yé ẹ̀sìn dáadáa ọ̀wọ́n mọ̀ pé eléyìí lẹ́sìn eléyìí ló ń ṣiṣẹ́ lọ ọgbọ́n ọ̀rọ̀ mùsùlùmí ni ọmọ ẹ̀kọ́ dáńsọ ẹ̀ mú lọ́lọ́run tí wàhálà bá tún wá ṣẹlẹ̀ sí ẹni ẹ náà ni ó tún wá máa pariwo rẹ̀ ẹlòmíì ti fẹ́ kú dẹ́ pé n tó gbé sáyà náà ní pariwo báwo ni àwọn tó ṣáájú rẹ̀ òbí ṣe bẹ́ẹ̀ òbí ṣe bẹ́ẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé àwọn tó ṣáájú lọ kò sí nínú ìṣesí wọn kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àyà tá a fẹ́ kà fún wa yìí ó ní wá ìdá masakundudu fil bahar وإذا مسكم الضر في البحر كل من تدعون إلا ọlọ́run ọ̀bẹ ń lọ bá àwọn kèfèrí mẹ́kà ọlọ́run bá ń bá wọn wí wípé ẹ̀yin kèfèrí mẹ́kà nígbà tí nira bá ń mú yín fìlìbárì lórí odò máa wọ àárín odò tán ọlọ́run alẹ́ ní kí ọkọ̀ ojú omi máa fì báyìí ẹ̀rọ wa máa bà wọ́n ọ̀rọ̀ tó bá ti wá dé láwọn kí ni ó ṣe kí ni o. ẹ ẹ lórí kí wọ́n pe láàtà wọn ò ní pe ùzà wọn ò ní pe kankan kọ́dà kí wọ́n gbé òsàrà náà wọn ò ní pe gbogbo nǹkan tí a bá ń pè ní dọ́là yóò lọ zá àbá ankulihim ankulubihim yóò lọ kóònù ọkàn wọn yóò lọ kóònù làákàyè wọn gbogbo dẹ́gbẹ́ yẹn wọn ni ah èèyàn pé àwọn kìnìún yẹn nìyí àwọn ẹgbẹ́ pé tá a dé yìí kíní ìkọ́ ẹ̀ka pé bí àbá ilé ọ̀pẹ kíní ìní ṣe ẹ̀ tẹ̀rì ni o àwọ̀rù nìkan lọ ẹgbẹ́ yìí pé àwọn ọmọ bẹ́ẹ̀. àwọn àwọn ọ̀dà àwọn ilé mi ọ̀dà kankan nínú ẹ̀sìn máa ti pé yìí. ni wọ́n ti gbé wọ́n fẹ́ torí ìsìn. ẹ̀sìn ọ̀rẹ́ ẹ̀sìn òkè <laughs> sẹlẹ yóò lè dúró nítorí jọlọ́run ebi kí ni o kò kò dá kí ni o kò dọ́lọ́run yẹn àwọn tó ṣáájú ọdẹ jẹ́ kébèrè wọn dọ́lọ́run mà dọ́là má tẹ̀lé òun gbogbo nǹkan tí ẹ bá ń pè òun ní máa sá lọ fún yín ọlọ́run ẹgbẹ́ ló sọ bẹ́ẹ̀ ó rìpọ́tù nípa wọn ní olóòtú ṣe bí gbogbo tẹ́ ẹ bá ń pè ní máa sá lọ tẹ́ ìrí mọ́nú làákàyè yín tẹ́ ìrí mọ́nú ọkàn yín ńlá ìyà àyàbí kí ni o àyàfóhun nìkan sọlọ́ nìkan ni wọ́n á sẹ́kù nínú ẹ̀mí wọn sọlọ́ bí jẹ́ pé gbàdúrà ọlọ́run ọba tó wá sí fatihu maka táwọn bí wàá gba maka wọ́n ń pè ní fatihu maka wọ́n lánàá bí kúrò maka ó wá di pé ànábì fẹ́ wọlé ní òde bí àwọn òyìnká ànábì ó wọlé wọ́n lánàá bí para wọ́n ní ká bí para ọlọ́mọ ẹ̀kọ́ ní bá tẹ̀lé kó wá ṣe wọn kó wá ṣe umura ànábì padà wá wá sí umura ọwọ́ mọ́kà bẹ̀yẹn ọ̀tọ̀ ní pé gbígba mọ́kà àdéhùn tó wájú ṣe ní òde bíi àwọn kèfèrí wọ́n lọ jẹ́ pé wọ́n ò má déhùn yẹn ṣẹ wọ́n lọ ba àdéhùn yẹn wọ́n lọ jẹ́ pé wọ́n yapa àdéhùn ànábì wá wá kógun wá bá wọn so wọ́n wá gba mọ́kà lọ́wọ́ àwọn tó jẹ́ kèfèrí so àwọn kan ti wá ah èmi tí mo ṣe aburú àti ó nàbí tọ́ bẹ́ẹ̀ gbá mi mú ìyá ni òbí jẹ mí ìkànnì àwọn ọdún wa sábúrú ní Ikrima gbọ́nà Abijali ọmọ Abujali pẹ̀lú Ikrima yìí lọ́ba wo kí ló fẹ́ ṣe òpè ànábì ọwọ́ ànábì ọwọ́ lọ tẹ òun tọ́wọ́ ànábì báyìí lè tẹ òun <laughs> wọ́n pa òun dòun ní jagunjagun sọ lọ́ba lọ́ba ọkọ̀ fanabi fàdábà ààrí bẹ́ẹ̀ ọlọ́ fàlọ́kì bá fi bà gbàtọ́ lọ orí omi lọ́fẹ́ gbà sá lọ nìyẹn di kó lálẹ́ habasha ó bí kó wọn gba bẹ̀ wọ Ethiopia kó wọn gba orí omi yẹn kó wọn gbà lọ ó sáré ni gbé lọ́kọ̀ ojú omi àwọn ọkọ̀ ojú omi wọn lọ fàjà àti hùm rí wọn àṣẹ fún mi. lọ́kọ̀ ojú omi ti lọ láàrin wọn lọ́kọ̀ ojú omi lọ báyìí bẹ́ẹ̀ ni atẹ́gùn jì ọba bẹ̀rẹ̀ sọ gbogbo èèyàn ni wọ́n sọ láàrin ara wọn báyìí láàrin ara wọn náà ti sọ pé báyìí ọkọ ọlọlọkọ bàdù wọn lè báàdì kálukú sọ fún ara báyìí pé ẹ ti mọ̀ wípé làyúgúnni àǹkùn ìlà àǹtẹ̀dì òǹlà ìgbẹ́bí olè làyín dúró bí o àyàbí kí ni o àbíkẹ́ máa pariwo Allah ya Allah làwà Allah nìkan náà máa pariwo so nǹkan tí wọ́n sọ fún mi ẹ ti mọ̀ wípé nǹkan kan ò lè là yín àbí kẹ́ ẹ pariwo wáhdàkùn ẹ ní wọn gbé pé àlọ́ọ̀lù àti kìíní kan ẹ má bẹ wo gbogbo wọn náà jọ fúnra wọn ní mọ̀ràn láàrin ara wọn pé a tẹ ẹ báyìí lè gbé ẹgbẹ́ mímọ́ náà ọlọ́run kan tí yóò tẹ̀ wá níbí ni o àwọn òde ọgbà náà ọlọ́run ọba pọ̀ àwọn ti wọ pé ibi ìnira yẹn lọ́lọ́run ti fẹ́ mú àwọn pé lọ́wọ́ ilé ibi ìnira yẹn káwọn fẹ́ gaya pé ọlọ́run dáadáa kọ́mọ̀ náà mọ́ àwọn bẹ́ẹ̀ sọ̀bí tí wàá káyì tí wọ́n lọ nìyẹn hmm. so. Ikrima wa ronú pé ó ní la nkánà la yanfahu filibari géèrú tó bá yẹ pé ìgbàdá àti lè mọ̀ wípé nínú orí odò báyìí tá a wà nínú ònira a wà nínú ònira ní orí odò a sì gbàgbọ́ lọ́ọ̀ nìkan ló lè là wá àwọn òwe dábàdàbà dórí ilẹ̀ ẹlẹ́gbẹ́ eléyìí wà sọ́lìdì náà <laughs> kòkò eléyìí olè fi yẹn kẹsì yẹn ó ní fa iná wula ẹ̀yà ń fa wùfìlì bá rí gẹ́rù kò lè ṣàǹfààní náà lórí orílẹ̀ báyìí náà jọlọ náà lọ́nà ah, wọ́n gbogbo ọjọ́ gbà yí gbé inú ìnira yìí òun nìkan ó lè ṣàǹfààní ah, inú ìdẹ̀ra ìyẹn ó yẹ kó ti gbó bẹ̀rẹ̀ inú fìlọ́sọ́fì yìí náà dáadáa wọlé ní lórí tòbí lórí àwọn ọmọ ẹ̀yẹ ti máa ń takò tọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn ọwọ́ ní alahumma laka alayya ahadum ó ní wọn ọlọ́run a ah, mo ti sáré o <laughs> fún ọ làyín akhrajtani minhu tó bá yẹ kó o bá lè mú mi jáde kó o nu wàhálà yìí tó yọ mí kó bẹ́ẹ̀ ó ní la adhabanna fa àdọ̀ anna yẹ́dì fìyàdẹ́yì so tí wọ́n fi lè yọ mí kí ni wọ́n fi lè làmí gbòógì màá dẹ̀ padà sọ́dọ̀ ànábì màá wá lọ gbé ọwọ́ mi sọ́wọ́ ànábì báyìí ó ní wọ́n ní wọ́n lè pé wàlá àjìdánná húrọ̀ húfan rọ̀hìmà mo gbàgbé bá a rí ànábì ní ẹni tí ó jẹ̀rọ̀ húfan rọ̀hìmà ẹni tí ó jà láàánú àrùn ọ̀gbọ́n ànábì ó jà láàánú kò ní sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ wọ́n wà fi bí mi so <clears throat> so pàkàrọ̀ junior bar so bó ti wá ti ń débùté tí wọ́n láwọn bá wà ọkọ̀ ojú omi tí bá tún padà bọ̀ ní kọ́mọ ibi ó padà bọ̀ <laughs> kìíní so ó dẹ̀ padà bá nàbí so ọ̀fà asilama so ó wà padà bá nàbí ó dẹ̀ àgbà islam ó wà sí islam yẹn náà dáadáa ẹ jà sójú ọ̀tọ̀ lọ́wọ́ wa so ló tara bẹ́ẹ̀ fún ẹ ló gbára pé ẹbí ń sá lọ orí omi náà ló ti rí nǹkan lórí bí ni tó jẹ́ ìdáyà fún ó yẹ kí ti rá ó ti di gbọ́n rẹ̀ kí téèyàn gbọ́ kó lórí omi yẹn yóò dìgbà pé téèyàn sọ lórí omi o ẹlẹ́gbẹ̀rún abẹ́ bẹ́ sọ lórí omi o ẹ lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ lórí omi ṣùgbọ́n sí ni bá tó wá padà báyìí ní sinmi báyìí ṣé ọkùnrin yóò tún níbi yẹn kan sinmi báyìí ẹ yìí débi dán lọ yìí dáa bá ṣe àbí dán lọ ó yẹ sọ̀dá ó sọ kalẹ̀ ńbẹ́ sọ̀tún tí bẹ́ẹ̀ ó padà bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ó sì lọ bá nàbí àdébílẹ̀ foríjì àdébílẹ̀ òkú fi yẹn kan sẹ́ni yẹn kan náà gbọ́n nǹkan táwọn máa ń ní tó yàtọ̀ sí ọ̀dọ̀ tiwa nìyẹn ó lọ pé philosophy bú làwọn náà ní tó jẹ́ pé ó jẹ́ pé ó lágbára wọn ó ṣàbùsọ ẹ̀kọ́ tí kan má ti jẹ́ ìnira báyìí tó dógbò ń gbé báyìí wọn ni àwọn ọ̀sà ilé ìrè yanjú ilé wọn ọlọ́run nìkan ló fi kí o ló lè yanjú ẹ̀ wọ́n wá pe ọlọ́run gbà náà tọ́wọ́n adé wọn yanjú kíní yẹn tán wọn ni ahán ẹ wo ẹja àmọ́ pa àwọn ilé ìdá tó ń pè yòkòrò ìbú ìlàlá ìzọlẹ̀fà àwọn ní kọ́ lọ́mọ bá wa bọ́ lọ́hùn kọ́ máa sọ fún wa pé ọlọ́hùn ṣe fáwọn èèyàn yìí o àwọn bàbá yẹn náà ó bọ́ lọ́hùn ni pé àwọn ẹ̀ka lọ́mọ bá pé philosophy ni pé ìbàdàn bá ti wà nínú ìdẹ̀ra kọ̀ ẹ̀ka dààmú ọlọ́mọ so philosophy kan náà kàn ní ni ìròrí kan náà ni pé dáa bá ti wà nínú ìdẹ̀ra kò yẹ ká dààmú ọlọ́mọ àwọn eléyìí lọ́yẹ ká máa rán lọ́sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àkànní rújúrújú kan ni in period dear need our in need of Allah ìgbà yẹn náà pé ìgbà yẹn lẹ́ẹ̀ka pè kò yẹ dààmú rẹ̀ ibi tá wá nídìí ẹ̀ gan-an pè tá wá nídìí <laughs> àwọn ká máa pè kọ́ ọlọ́mọ bá wa gba nǹkan yẹn wá philosophy tí lórí àwọn yẹn náà pé àwọn àfáà ló súnmọ́ lọ́hùn à ẹ̀yin ni ọ̀rẹ́ ọlọ́run o ṣé ìwọ wọn ní ìwọ ò lè súnmọ́ lọ́hùn abudu yẹn pé wọn takọ rọba ìlàyà abudi abudi ẹrú ni wọn sọ pé àáfà wọn sọ pé àálẹ ni tó bá bẹ̀ tí ń mọ̀ sí bó ti ń mọ̀ sí náà lọ́wọ́ lójú ni lọ́wọ́ máa ní àgbọ̀yé ẹ̀sìn sí ayélujára yẹ àáfà nìkan ni àwọn ẹni ọlọ́run nìyí òun gbà pé òun lè máa tí òun lè máa jẹ gbogbo ò lè jẹ́ ẹni ọlọ́run ẹni ọlọ́run lélẹ̀ so bí wọ́n bá irú philosophy dáhùn yẹn náà ní náà ní bìsí gbogbo ẹ̀ dẹ̀ jẹ́ pé ẹrú ọlọ́run tó bẹ́ súnmọ́ lọ́run gbogbo alágbọ́dọ̀ gbìyànjú gbogbo àti bẹ́ súnmọ́ lọ́run ìlú àbá nìkan lọ pé ẹ̀yin nìkan lẹ̀ ń súnmọ́ lọ́run ju ẹ̀yin nìkan lẹ̀ ń yan wọn ìmọ̀ tí bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ní tó lékún ju tiwa lọ oníbi ẹ̀tọ́ ṣùgbọ́n ní ìbáradà bákẹ́kẹ́ náà ti ń ké fún wa so ká mọ ibùgbé lè fún ara wa so ọdí kí ni ọ ìlà kí ni ọ ìyá. ọlọ́run ọba nìkan ṣoṣo òun ní ìlà ìyá òun òun nìkan ni wọ́n wàá mú nígbà tí nira bá dé òun ni wọ́n máa mú. نعم فلما نجاكم إلى البر عرفتم ọlọ́ni fọlọ́mọ nàjákùn ilẹ̀ àlìbárìrì tá a bá ti wá là yín tẹ́ a bá ti wá dórí ilẹ̀ ẹlẹ́tọ́ bá gbẹ kẹrẹgbẹrẹ fún bàtà a bá ti là yín kí ló máa ń ṣe yín àárọ̀ di tán ẹ wàá sẹ́rí kó mi tọ́lọ́ wọn ẹ wo àwọn tó dúkú dá máa pè ní ẹ kúrò sí yẹn irú àgbẹ̀rẹ̀ wo nìyẹn irú rújúrújú wo nìyẹn kọ́ ẹ kó wà so ìgbàlódé ṣẹlẹ̀ sí ọ̀nà rúdúrúdú wo nìyẹn náà wàkánà. wàkánà ní ìsánú kàfúrọ̀ ọmọ ènìyàn kàfúrọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ìṣe kẹfẹ́ yìí lọ́mọ yẹn bàbá ìlú bí ń sin lọ́mọ tí nira bá tó dojú ẹ̀ tẹ̀lé dọ̀rọ̀ bọ́ lọ́hùn tí nira bá dojú ẹ̀ yọ àwọn pé nǹkan mìíràn lọ́hùn ìyẹn ni wọ́n máa ṣe gbogbo bàdà fún oní ó ṣe zábù fún oní ó ẹran fún tó fẹ́ jẹ èyí la kò ní pa ẹran pé mo pa ẹran yìí fún ọlọ́run ọba kọ́ ló ń san mí lẹ́sàn hmm? sọ́dá kọ̀ tó bá fẹ́ ṣe oní ọ̀lọ́ ṣe fún oní ògbé lọ díẹ̀ wọn àkó gbogbo ẹ̀ka díò sá gbogbo náà sínú sọ́dọ̀tara bẹ́ẹ̀ ọmọ èèyàn kà ọlọ́pọ̀lọpọ̀ kí ni o ìṣe kẹfẹ́ yìí lọ́mọ èèyàn tó gbé ọ̀pọ̀lọpọ̀ gbàgídí ń ṣe kẹfẹ́ ló ṣe kí ni òun lọ́pọ̀ jù ẹ tí o bá tí tó bá jẹ́ pé orí omi yẹn ó wà ń bẹ atẹ́gùn kankan wá kíní ẹ̀kan ọ̀sẹ̀lẹ̀ orí omi yẹn náà kúfùrù ni ó ṣe tó lọ lórí ẹ̀ kúfùrù ni ó ṣe fi bọ̀ so kàfúrọ̀ oríire kíní ọlọ́pọ̀lọpọ̀ ìṣèkèfèrí ọlọ́mọ èèyàn jẹ́ so káwa náà má jẹ́ kíní ọlọ́pọ̀lọpọ̀ kọ́ ẹ pé inú nira òun náà ni ẹlòmíwàdẹ́gbẹ́ wà súnmọ́ lọ́run yóò súnmọ́ ìrọ̀rùn bá dé yóò jìnnà sọ́lọ́ wọn ló máa pé different people la ní àwọn kan wà àti nira àti rọrùn wọn ò tiẹ̀ fẹ́ mọ ọlọ́run rárá ọ̀nà mẹ́rin ta pín sí náà lórí ayé àwọn kan wà àti nira àti rọrùn wọn ò fẹ́ mọ ọlọ́run àwọn kan wà àti rọrùn àti nira wọ́n ṣe kí ni o ni wọ́n mọ ọlọ́run àwọn kan wà inú nira ni wọ́n máa mọ ọlọ́run inú rọrùn wọn ni mọ ọlọ́run àwọn kan wà inú rọrùn ni wọ́n mọ ọlọ́run inú nira wọn ni ṣe kí ni o wọn ò mọ ọlọ́run gbogbo ọlọ́run mú ọ̀rọ̀ wa nu kùránì gbogbo ẹ̀ ló ní àyà nu kùránì kò sí èdè òní àyà nu kùránì rẹ̀ sórí mẹ́ta àgbọ́dọ̀ jẹ́ ni pé àti kí ni o ìrọ̀rùn àti nira ẹgẹ́ ní sẹ́yìn so fi ṣídàtì so wàrọ̀kọ̀ nínú nira àti rọ̀rùn abọ́sẹ̀ kí ni o àgbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ ọlọ́run náà. أفأمنتم أن يخسف بكم جانب الأرض Ọlọ́run ní ṣe ẹ wá dídìrín nígbà tẹ ẹgbẹgbẹ odò tọkàn yín wá balẹ̀ tẹtí wọn pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run ìrọ sí ẹgbẹgbẹ odò yẹn gbogbo àwọn aṣọ gbogbo àwọn ẹgbẹgbẹ odò gbogbo àwọn ẹgbẹgbẹ odò yẹn ṣé kò lè rí mọ yín lẹ́sẹ̀ ni. Ah ah ọlọ́run ní àfàn sọ́kàn yín ti wá balẹ̀ àyà àsìfà bíkùn ọlọ́run ní gbogbo ẹgbẹ̀ẹ́gbẹ́ lẹ́ẹ̀lẹ́ tó gbẹgbẹrẹ fún yẹn ṣé kò lè gbé yín mì ní ah, ah. ìyẹlẹ tẹ̀m̀pé yìí ṣé kò lè gbé yín mì ní ṣé bọ́lá ló ṣe bẹ́ẹ̀ bọ́lá ti ṣe lẹ́ẹ̀lẹ́ yẹn náà ó ṣe àwọn lẹ́ẹ̀lẹ́ kan tọ́gbẹ́ náà bá ti dé ẹ̀ bá wọ bẹ̀ ẹsẹ̀ yẹn ó tún wọn wọlé sínú rẹ̀ bọ́lá ti ṣe bẹ́ẹ̀ àwọn lẹ́ẹ̀lẹ́ mi nu. ilẹ̀ ẹlẹ́mi ọlọ́run ọba dá ilẹ̀ ẹlẹ́mi wà dẹ́gbẹ́ tẹ́ ẹ bá wọ bẹ̀ ẹ lè tẹ̀sẹ̀ bọ bẹ̀ ẹsẹ̀ yẹn mọ̀ wọlé díẹ̀díẹ̀ ṣùgbọ́n ẹ lè rìn bẹ̀ àwọn kan wà yẹn lè rìn yíra ni tẹ́ yọ wọlé dányányá ni ẹ lè ẹ lè gidi sáré wọ ọ sáré wọ ìwòye fún wa náà ni pé ilẹ̀ tó ń ọ̀dà àmà ọ̀dà ètò ìjẹ ìrìn ọ̀dà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà lọ́dà bẹ́ẹ̀ kí wọ́n lọ́wọ́ fi yín lọ́kàn balẹ̀ ayin àṣìfà bíkun jáàní balibáàr jáàní balibáàrì ẹgbẹ́ orí gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ lẹ́lẹ̀ tó gbẹ yẹn nígbà yẹn bá kú lórí odò tẹ bọ́ sẹ́yìn lẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ lẹ́lẹ̀ tó gbẹ yẹn ta ló sọ fún yín fọkàn balẹ̀ pé ọlọ́run ọba ò lè ní kókó gbẹ yín nì tó gbé kọ́ọ́rù náà nì tó gbé nìkan tánàbí sọ pé ó ń ṣe ó ń rìn fún mi alọ́ ní kílẹ̀ lé ọmọ ẹgbẹ́ mi tọ́wọ́ ni ó sì ń wọlé lẹ́lọ́ tó ti dijọ́ mi nàlùkì yàmà àyẹ̀mẹ́ yẹn lọ́rọ̀ níbi lẹ́lẹ́gbẹ̀mí tí ó kà sọ́nu kùránì sẹ́wọ̀n kí wọ́n láwọn bẹ́ẹ̀ so yín ò tí ì tó pé kí n gbàdúgbò yẹn ti wá wà nínú rọrùn kí wọn wá wò ó pé ṣé ọlọ́run yẹn wà máa sọ pé gbàdúgbò ti wá wà nínú rọrùn pé ọwọ́ mi ti bà á ẹ̀lú àdúrà tí wọ́n á rí owó rẹ̀ ní ọwọ́ òun ti bà á mo lè sọ ní tálákà kò ní tọ́lẹ́sọ̀ ní tálákà mọ́ so kí ni o àbúrọ̀mọ́ kírun àbúrọ̀mọ́ ṣe ń tẹ́lẹ̀ kó wọ́n ṣe so bàtí yẹn bá tún ní ọlá lọ́yẹ kó súnmọ́ lọ́wọ́ bá dáadáa jù bàtí àwọn yẹn bá tún wá ní ọlá tán wọ́n tún wá jìnnà sọ́lọ́ ìbá náà wọ́n ẹgbẹ́ ah kò sáyè ni wá síta máa ń wá kò sáyè ni kí ni dáadáa máa ń ṣe kò sáyè ni olóde kírètì àṣàyè fún ara rẹ̀ ọbẹ̀ yẹn ni máa kírètì àṣàyè fún ara rẹ̀ tẹ́gbẹ́ yóò ti lọ wọnú àwọn èèyàn kẹ́gbẹ́ ah level ti change level tó wà lọ báyẹn àwọn level tí wọ́n máa gbé káàkiri ni tí wọ́n ní jẹ́ gbádùn kó wọn yẹn gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ wà pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ bẹ̀rẹ̀ kékeré lọ́nà ọlọ́run irọ́ ni yóò jáde kó láàrin wọn ni àwọn yẹn ṣẹ̀ wá máa wá káàkiri so ẹ̀ ṣẹ̀ wọn agáyọ̀ pé fóònù nọ́mbà mi nìyí kíní mi nìyí tó bá rí mi so wàhálà tó mẹ́yẹn kó bá rẹ̀ nìyẹn kò ní lè ṣẹ̀sìn dáadáa kò ní lè ṣe dáadáa fáwọn èèyàn

láti sánmọ̀ nìyẹn yúrì sílà àlékún kó sẹ́ǹdì ẹ̀ wá láti sánmọ̀ òkò lóyún lórí sọlá ò lè sẹ́ǹdì òkò láti sánmọ̀ ni ọlọ́run sẹ́ǹdì òkò fáwọn èèyàn wa ọlọ́run ọba sẹ́ǹdì òkò fáwọn èèyàn lútù láti sánmọ̀ òkò tí òkò ń rọ̀ wá bá wọn tẹ́gbẹ́ wọn ti kọ́kọ́ ẹnì kọ̀ọ̀kan sílẹ̀ bẹ́ẹ̀ lọ bá wọn ọlọ́run ọba sẹ́ǹdì wàásù ọlọ́run sẹ́ndì ẹyẹ tẹ́lẹ̀ gangan tí yóò ṣe ẹyẹ lé ayé ọlọ́run sẹ́ndì ẹyẹ wá láti sánmà ọlọ́run tẹ̀lé ní ibi ìjà àárọ̀ tí mi sì jì fàjà ara wọn kan asùn máa kú ọlọ́run ẹyẹ ìlànà kan máa lẹ̀ wọ́n lóko táwọn èèyàn lùtù ẹyẹ kan lọ́wọ́ ọlọ́run wọn máa lẹ̀ láti sánmà ni wọn mọ ti ń lẹ̀ táwọn tó wẹ́n bí àwọn sábìlì pé ọlọ́run kẹ́ yẹ gbé wákọ́ wá lẹ̀ mẹ́ni kọ̀ọ̀kan kí sọ ọlọ́run bá bí ìyẹn ṣàpèjúwe ni pé àwọn tó àwọn ẹyẹ tí wọ́n yẹn àwọn tó àwọn tí àwọn tí ń rèdè àwọn tó máa fi àwọn helicopter nǹkan kan tó máa fi ju kíni ọlọ́run fi ṣàpèjúwe òun náà ní gbogbo nǹkan dẹ́yìn sọ yẹn tí ò ti ti ìwọ̀n bá lọ́mọ ọlọ́run fi ń ṣàlàyé ni ọlọ́run ni all yursila aleikum asiban. àdìgbò ọlọ́run ọba kó sẹ́ǹdì lẹ́yìn lórí àwọn òkúta tọ́lọ́ba wá ń sẹ́ǹdì ẹ̀ tí bá ń ṣe wọ́n bá ní kílẹ̀ ọmọ rí tí ń rí tí ń rí tí kan rí lónìí tí kan rí lọ́la tí kan rí lọ́túnla ẹ̀jọ̀ kí ni gbogbo abẹ́ ṣe sí. ṣé amẹ́ríkà ní àwọn ọlọ́gbé engine kan jáde sóní kílẹ̀ ọmọ rí mọ́ ṣó ṣe ṣe bẹ́ẹ̀. tó wọn ní kókó ọmọ rẹ láti sẹ́mọ̀ sí àwọn kan ní ọ̀dọ̀ pé ẹ́ kí la fẹ́ ṣe sí báyìí nísìn kí la fẹ́ ṣe sí kò ní lójoojúmọ́ tí ń rọ̀ láti sẹ́mọ̀ táyà ò lè jáde kò sí ìjọba ìrìn àgbẹ̀ ṣe sí gbogbo àdìsí àpàrà sọ́dọ̀ Ọlọ́run ni pé ah àbíkọ́ lọ́run sọ àṣàánú wa so kò sí ìjọba ìrìn àgbẹ̀ ṣe sí so lọ́dọ̀ abẹ́ Ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ fún wa pé kò sí tẹ́ ẹ fẹ́ ṣe sí Ọlọ́run súnmọ́ la tẹ́jú dùn ọlọ́run súnmọ́ la tẹ́jìdù lakum wàkìlà ọlọ́run ni ẹ lè rí wàkìlà ẹni tí ó dáàbò yìí tí ó sọ wípé ah, èmi ni ìní jẹ́ kíní yọ ṣẹlẹ̀ sí yín má yẹn wàkílà yẹn máa túmọ̀ sí náàsì rán ẹni tí ó ràn yín lọ́wọ́ tí ó ní a ah, ẹ méje lẹ́yìn orí má ẹni tí ó ràn yín lọ́wọ́ tí ó sọ wípé a ah, ẹ méje kó yọ ọlọ́run lẹ́yìn lórí má ọlọ́ni kò sí rárá fún yín sọ ló fi jẹ́ pé ọlọ́run ọba ti mú àwọn eléyìí ó ti mú wá fún wa sórí àdáwọ̀ ṣàtúnmúlìkù náà àmàbárù ọlọ́ba tọ́lọ́ bá sọ mọ́ fi sàmà àṣọ gbogbo àwọn ilé ọlọ́run bá ti sàwọn ilé fún wa ó sọ̀rọ̀ nípa àlẹ́lẹ̀ ó sọ̀rọ̀ nípa sẹ́mà àyà síba bí kúmọ̀lá àrùdọ̀ kí lẹ́lẹ̀ kó gbé yín mì fáìsà yìí àtàmú nígbà tó bá bẹ̀rẹ̀ sí mì àbí kó yẹ pé kọ́lọ́run bá yọ òkòlélé láti sẹ́mà fàṣàtà àlàmúná kì í fàdà so ọlọ́run bá ti sọ àwọn àyà yìí náà fún wa so nam. أم أمنتم أن يعيدكم فيه ọlọ́run ní ẹ̀yin èèyàn irú fílọ́sọ́fì irú àgbọ̀yé irú rẹ́dàdà wọn ló máa ń wà pẹ̀lú yín ọlọ́run ní àmì ìdùsọ́kàn yín wá balẹ̀ ni àyùn kan tó omi kọjá tí wàhálà fẹ́ ṣẹlẹ̀ pọ̀ lọ́hùn ok ìwọ tó lọ sí òní padà lé ni sọgbọ́n omi yẹn náà ló dùn gbà padà padà sí i ẹni tó lọ nígbà tó ẹgbẹ́ ọlọ́ ni kí ọlọ́ ẹ kó pè lọ tó ẹgbẹ́ tó wá fẹ́ padà wá sílé tó bá tún lọ ní irú the same experience yẹn náà ọlọ́ ẹ kó pè lọ ọlọ́ ẹ kó máa pè lọ bó ti lọ yẹn tó dé kí ni o lè padà tún nírú wàhálà àti the same problem ló ṣe kó tó bára ṣẹlẹ̀ sí ọ ọ̀rọ̀ àni mo tún dé o ẹ̀ẹ́dẹ́gbẹ́ bó ti dé ilé ẹ̀lẹ́dẹ́ o gbàgbé rẹ ni irú àwọn àdìwọ́ gẹ́gẹ́ jọ́ mi yàn gẹ́gẹ́ kẹ́ni kan ó jẹ́ pé wọ́n ló ràn lọ́wọ́ ó gbàgbé bí kan ó ká àbándọ́ rẹ ọba ń bá bomi lọ ọba ń bá bomi lọ odòwádé ó wá tún wá similar problem ó tún wá kó sílẹ̀ wọ́n á ní ẹ̀jẹ̀ á gbà mí lẹ̀ wọ́n á ní àbí bó ti gbọ́ ni. <laughs> ndị mi ni ẹ̀ka bí gbọ́ ni ìdílé ló pe ni so ní gbẹ́ ní ẹlẹ̀ torí kò mọ̀ ọ́ mọ́ rárá mọ́ wọn ti fọ balẹ̀ ni ẹ ti fọ balẹ̀ ni. pé ọba padà dá yín padà omi yẹn táwọn tán ń ṣé bí lílọ nìyẹn náà tó nìyẹn náà ok ah, ah. fúró nǹkan wọ́n lè fi hàn níbìrì tó o bá sì tún lọ tó o bá padà dé ọlọ́mú nǹkan kan bẹ̀ ni kíní yẹn náà wàá tún fẹ́ padà lọ mú níjọ́ míì dandan ló tún fẹ́ gborí omi yẹn kọjá ẹ ìjọ fẹ́ máa ṣe lójoojúmọ́ lẹ́gbẹ́ àwọn ọmọ sọ pé ìgbé amẹ́gbẹ̀ẹ́ bébì kan lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mejì ẹ̀ tó yáwó lọ́wọ́ yẹn tí ò sẹ́ padà mọ́ òun ògbèrà kò sí wàhálà kò sí wàhálà wàhálà adéjọ́ mi ah mo ti wo mi gan kókó kò sí kò sí kankan sọdọ́ pé kíyàn wà pé kí ni atúmọ̀ ìtòsílẹ̀ mẹ́kìnní kí ẹ̀ máa ẹlòmíràn ògbà kí ló tún fẹ́ gbé mi déwájú ẹ̀ mi ò lérò ah ẹ sọ bẹ́ẹ̀ o ẹ ìtòsílẹ̀ gbé mi déwájú ẹ̀ ò lérò ìtòsílẹ̀ gbé mi déwájú ẹ̀yàn tó máa ń gbá mi sọ́dọ̀ yẹn gbìyànjú ọ̀rọ̀ yàrá ìmọ̀ọ́rẹ́ sí ẹni bá sọ̀rọ̀ fún yẹn kí wọ́n ti gbé dẹ́gbẹ́ mi déwájú ẹ̀ mo yóò ti ṣe déwájú fún mi ara ọgbà ọ̀tún ṣe ọgbà ọ̀yẹ̀ òdòdó tó lè gbìyànjú déwájú ẹ̀ tó ń bẹ̀. ọlọ́run ní ọlọ́run náà fi ń ṣàlàyé fún wọn bí. ẹ ṣé ọkàn yín balẹ̀ ni pé ọlọ́run ọba kọ́ ni ó tún dá yín padà síbẹ̀. ọlọ́run yóò tún dá yín padà síbẹ̀ táàrọ̀ táì ó kù yóò dá yín padà síbẹ̀ ní kí ni o ní ẹ̀ẹ̀kan sí i tààrọ̀ kan òkòrò ó tún máa dá yín padà síbẹ̀ lẹ́ẹ̀kan sí náà tó bá dá yín padà bẹ́ẹ̀. lọ́wọ́ ni èmi náà wá fẹ́ wá fẹ́ fojú ẹ̀rí báyìí fàyúrísílà yóò wá sẹ́ǹdì lẹ́yìn lórí kọ́ọ̀sì fún Ibn Abbas ni kọ́ọ̀sì fún ni rí ulba bihar àwọn atẹ́gùn nú odò àwọn tún yàtọ̀ sí atẹ́gùn atẹ́gùn ti máa ń fẹ́ nílẹ̀ <laughs> ọbí lẹ́lẹ̀ atẹ́gùn náà odò kúrò ní atẹ́gùn gbé kínní o so ibẹ̀ gángan atẹ́gùn atẹ́gùn gan ti <laughs> tó lágbára wà òyìn pè ní kọ́ọ̀sìf atẹ́gùn tó wá fẹ́ nínú omi so kọ́ọ̀sìfàn yóò wá sẹ́ndì kọ́ọ̀sìfàn àlẹ́ ikun atẹ́gùn tó lágbára tí máa fẹ́ nínú omi ní nàìjíríà nínú àwọn atẹ́gùn ní omi yọ̀ọ́fẹ́ tó jẹ́ atẹ́gùn tó le gan tó bá fẹ́ kí ni o fayiburi kọkùn ọlọ́run bá wà á tẹ̀yìn rì tó gbé nígbà náà ọlọ́run ló wọn ọ̀fẹ́ gbọ́ mọ́ ibẹ̀ ẹ̀pẹ̀ òun nígbà tó le ẹ̀ wá bọ́ lẹ́lẹ́tẹ̀ wá ń pè nǹkan mi lẹ́yìn òun ẹ̀tún wá dé ẹ̀tún wá gbọ́ gẹ́gẹ́ gan. yóò gbé nígbà kùn yóò tẹ̀yìn so yóò wá tẹ́yìn rí sí bí wọ́n kàfa nítorí bíkúfúrìkún mọ̀mọ́sàríà bíkúfúrìkún nítorí ṣíṣe kèfèrí yín tẹ́ ẹ ti kọ́kọ́ ṣe fìlìmọ́rátìlì húlà nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe yẹn yẹnìkẹ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ sọ pé ẹ di mùmìnì nígbà tí nira débẹ̀ yín ẹ wá padà lọ di kí ni o kèfèrí nígbà tẹ́ kúrò nínú nira yẹn torí bí kèfèrí dẹ́ di kèfèrí yẹn kò ní jẹ́ kọ́lọ́ọ̀ ṣe kí ni o kó gbà yín wọlé mọ́ nígbà náà náà. Thumma la tajidu lakum alayna lẹ́yìn ọgbà náà ẹ̀ wá ní lè rí látẹ́jìdú làkún àlẹ́yìnà sọ tẹ̀bí antowa mẹ́rin náà Ibn Abbas ló bá túmọ̀ rẹ̀ ó ní nàṣírọ́n ẹ̀ wá ní lè rí nàṣírọ́n àlẹ́yìnà so ẹnì ẹ̀ka ẹ̀ ẹ̀lẹ́yìn ẹ̀ka tí ó wà jẹ́ ẹ̀tọ́ bá máa sọ pé tọ́mọ́pẹ́ ẹni tẹ̀bí nígbà mi ni pé àti tẹ̀yìn rì ẹ̀ ti kú báyìí nìsín tí àbá wa kú àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ní àwọn náà máa ń jẹ́ tẹ̀bí ẹni tó fẹ́ retaliate ẹni jẹ́ nìsín ẹ̀ ẹni tó yẹ òun ló wò wípé ah, ẹni tó kú yìí ẹni jẹ́ nìsín ẹni tó kú yìí èèyàn wa ni ẹni tó wá pa àwa náà ní láti kí ni o láti gbẹ̀san padà ẹni tó fẹ́ gbẹ̀san padà lára àwọn tó pa àwọn èèyàn tó padà tó pa ẹnìkan rẹ̀ onípe ní tẹ̀bí ìhù ẹni tó fẹ́ gbé wọn ah, a lágbájá àlè fi sílẹ̀ o a máa tẹ̀lé òkú ẹ̀ ni o so àwọn tó pa á ṣe kí ni ọ á pa wọn di ọlọ́ni látẹ̀jìdù lákùn ẹ lórí fún yín náà tẹ̀bí án àlè yín náà ẹnìkan tó wà sọ pé a. Ah, ọlọ́run o dẹ̀ kó gbogbo àwọn èèyàn ọ̀nà yìí ó dẹ̀ pa wọ́n sínú omi ìwọ ọlọ́run à ìjọka a máa a máa ya bọ́ o kò sẹ́ni lè sọ bẹ́ẹ̀ náà láti sọ yóò bọ́ lọ́run sọ ọlọ́run ni ẹ ẹ lórí tẹ̀ bí an àlẹ́ yìí náà bí yìí pẹ̀lú sábà nǹkan tá a ṣe yẹn ọlọ́run ni ẹ lè rẹ́nì kankan tí ó wà jáde tí ó sọ yìí pé òun lòun fẹ́ tẹ̀lé ẹ̀jẹ̀ yìí òun lòun fẹ́ tẹ̀lé òkú yìí pé à èmi ni màá gbẹ̀sìn kò sí ẹ̀sìn ọ̀lẹ́rìí fún wa náà ṣèṣì sí àwọn lárúbáwá dẹ̀ ni pé àwọn máa ń gbẹ̀sán ni torí ó ti wà ní ṣèṣì lárúbáwá ẹ̀ ń bá jẹ́ pé ọmọ wọn àwọn kan lọ pa tí òkùnkùn jẹ́jẹ́rẹ́ pé ọkàn lọ kódà àwọn tó máa gbẹ̀sán débi pé tí ẹnìkan dẹ́yìn wa dẹ́gbẹ́ ìlú kan ni ọmọ àwọn bá ń gbà kọjá ẹnìkan wá gba ẹni ẹ lálejò wọn wá ní pé àwọn kan sùn ni lọ́ba kú lábáwọ́ sọ pé ó sùn ó ṣe kí ni lọ́dọ̀ yín ló kú ọ̀dà so wọ́n lè bẹ̀rẹ̀ ìjà láti bẹ̀ ẹbí àtẹbí wọ́n lè bẹ̀rẹ̀ ìjà láti bẹ̀ so àwọn bá wọn bí talẹ́tì gan-an so ìjọ àwọn tó fa fatiu maka tá a sọ lẹ́ẹ̀kan ìjà fatiu maka nìyẹn so wọ́n ti ní àwọn ìjà tó pọ̀ ńlẹ́gẹ́ẹ́ eléfẹ́ gbẹ̀sán eléfẹ́ gbẹ̀sán eléfẹ́ gbẹ̀sán gbàdá wọn ṣe gbàdá wọn ṣe ní ìdèbíyà àdébíwá sọ yí pé gbogbo wọ́n bá ti sẹ́ra wọn tí wọ́n fẹ́ gbẹ̀sẹ̀ rẹ̀ kọ́ gbọ́dọ̀ gbẹ̀sẹ̀ lára ara wọn torí pé Islam ló mú dáadáa wá ibi ẹ̀rẹ̀ kọ́ gbọ́dọ̀ jẹ́ gíní o kò gbọ́ wọ́n gbà pé lọ́dọ̀ àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí kó máa rìn lórílẹ̀ fanda fanda ẹ̀rẹ̀ kọ́ gbọ́dọ̀ lọ bá wọn tí wọ́n fẹ́ lọ bá wọn mọ́ kèfèrí náà kó rìn fanda fanda kí mùsùlùmí ẹ̀ka náà máa àtàkì ẹ̀ mọ́ torí wọ́n gbà pé àwọn mùsùlùmí nígbà ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ ra ọjà nílẹ̀ sáàmù àwọn mùsùlùmí ó di lọ́wọ́ wọ́n lè panu wọn kí wọ́n gba nǹkan tó gbé gidi wọn ti dé àwọn mùsùlùmí náà tí wọ́n ń kó owó dúkìá òyìnká nìkan kó ń kó nǹkan kan kó mọ́ká sàwọn náà wò pé ọ̀pọ̀ yìí náà náà níbi bí ẹ bá fẹ́ tíráàbù nu yìí káwọn náà ti lọ àwọn ẹ̀dá ẹ̀yàn kọ́ má bàrà wọn jàmá kí ẹ bá fẹ́ tíráàbù lọ jẹ́jẹ́ tiẹ̀ mùsùlùmí náà tó bá lọ kó náà máa lọ jẹ́jẹ́ tiẹ̀ wọ́n á yẹ̀ wá gbé sínú ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé ẹbí wa àwọn náà ń pààyàn lọ́dọ̀ yín wọ́n á máa para wọn díra wọn pé wọ́n gbọ́dọ̀ para wọn mọ́ sàwọn ẹbí kan wà àwọn ibi kan wà lọ́dọ̀ kí ni ọ àwọn kèfèrí àwọn ibi dáwọ́ lọ́dọ̀ àwọn kèfèrí yẹn àwọn kòrèṣì ni wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n ti lọ retaliate lọ́dọ̀ àwọn ẹbí tí wọ́n wà pẹ̀lú àwọn mùsùlùmí yẹn ló fà á láti sọ pé ah, ah kí ló dé nígbà láti sọ pé ènìyàn kọ́ gbọ́dọ̀ bára wọn jà mọ́ ìṣesí lágbára ni kí ọjọ́ wípé kí wọ́n máa wá pé ẹnìkan afẹ́ gbẹ̀sán tó bá pa bàbá rẹ̀ sì kú báyẹn ó ẹ̀ẹ́dẹ̀ bàbá ẹ̀ kẹ́kù so lára nǹkan tó yẹ kí wọ́n lọ pé bàbá rẹ kú síbi kan òun lè gbẹ̀sán èyí sọmọ rẹ o so à ń gbà bẹ́ẹ̀ nígbà tí yàrá tó lọ gbẹ̀sán ẹ̀ ẹ̀rọ yẹn lọ gbá pọpọ mẹ́ta nù wọn wọ̀nyẹn ha ilé ọmọ gidi lè so kò dẹ̀ sínú nǹkan tó pé àwọn mùsùlùmí tá a gbọ́dọ̀ máa ṣe ọlọ́ni ẹ̀ wà á lè gbé tẹ́lẹ̀ lọ́ba fi lo níbí bíi súnmọ́ la tẹ́jì dùn lápò. súnmọ́ tẹ́jì dùn lápò àlẹ́ náà ọlọ́run ti tẹ ẹ̀rọ ọ̀dọ́ bá ṣe lẹ́yìn fún ìdá tẹ gbogbo wọn rì sáré lébórí odò náà ti tẹ̀ rì ẹ̀ lè tírèsì ẹ̀sìn bí kankan ọ̀dọ́ náà lè ẹ̀sìn ọ̀dọ̀ ọlọ́run pé ah ọlọ́run ló mú atẹ́gùn ìwà ọlọ́pàá wọn bí sọ pé ìgbàdá wọn máa ń pe ọlọ́run dáadáa ìgbàdá wọn máa ń pe ọlọ́run dáadáa ni ètò ẹ̀ kó ẹ̀pù wa kò ẹ̀pù wa ó tún wá pa wá ni kí ló kù ó yẹ ká lọ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀ka tó yẹ bẹ́ẹ̀ lọ gbẹ̀sán nínú yín tàbí ọlọ́run bẹ́ẹ̀ lọ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ilé gẹ́gẹ́ bí dọ́lọ̀ mọ̀ ní ẹgbẹ́ òkè sọba téèyàn lè kàn lé lọ sọ pé ah mo fẹ́ máa bàjá kéèyàn di kéèyàn jókòó sí àgọ́ níbi mò ń bínú sọ́nà kókàn jókòó ní ìsìnkú ni mò ń bínú inú sì ń bí mi sí ọlọ́run ayé ẹgbẹ́ ẹni wà lẹ́gbẹ́ ọ̀sẹ̀ pé ọ̀dàkẹ́ ìyá ń jẹ́ àbórí ẹ̀ ti dàrú ni kí ni ẹ kí ni ẹ ọlọ́run jẹ́ àkúyà ni ọlọ́run bá kọjá adé ẹ̀ so aláàrin ara wa òyìn tó yẹ ká dá ọlọ́run mọ̀ yàtọ̀ sí èyí lè bínú sí òòṣà nísìn àwọn àsìnàmù táwọn yẹn ń sìn àwọn ti bínú sí òòṣà rí wọn bẹ lọ bẹ ẹlẹyìn tó ń gbẹ ti bínú sí rí pé ah kí ni yìí ò wúlò fún mi ó sì lọ bẹ ó sì mọ àdá ó sì sà gbogbo wọn ó sì là wọn ó sì fi wọn dáná wọn ti bínú sí wọn rí ìmúrùkèsì kan náà àwọn tó jẹ́ kọrinkọrin àwọn lábáwọn ni ìmúrùkèsì ìmúrùkèsì ni wọn pa bàbá rẹ̀ bàtà pa bàbá rẹ̀ ó fẹ́ lọ gba ẹ̀san sọlá nǹkan tí bàbá máa ń ṣe ni ọwọ́ ẹ̀rọ gbẹ̀sán bàbá rẹ̀ tí wọ́n pa ọwọ́ abọ́ sí di òòṣà tó bá ti da kínní ẹlẹ́ báyẹn wọ́n máa dà á lẹ̀ tó bá ti da lẹ̀ báyẹn òòṣà sọ fún pé ah o gbọ́dọ̀ lọ gbẹ̀sán tó bá lọ gbẹ̀sán ó máa kó bọ ó dalẹ̀ kínní òòṣà ni wọ́n máa gbẹ̀sán ó dalẹ̀ kejì òòṣà ni kò máa gbẹ̀sán ó dalẹ̀ kẹta òòṣà ni kò máa gbẹ̀sán ó kàn mú òòṣà yẹn ni ó fọ́ dànù ìjọ kí bàbá rẹ̀ bá ní wọn bá pa òun ní sọ pé kí n má gbẹ̀sán so ó ti continue. <laughs> lókè àwọn rẹ̀ ló fi dà mo fi dà lẹ́rẹ̀ wà ló fi dé ọ̀rọ̀ lọ́pẹ́ kí n lọ gbẹ̀sẹ̀ so ọ̀sà oní gangan èyàn lè là á dáná èyàn lè fi ṣe nǹkan ṣùgbọ́n ọlọ́run ọba kọjá adéyàn sọ pé àwọn àdójú kọ tẹ́gbọ́n ibi jẹ́ pé ọlọ́run ọba ti fi làákà ìwà ní tá a fi dàmà tá a fi dàmà gbogbo tó yẹ kó nìkan ló lè ṣe dẹ́nìkan ò lè ṣe ó ń ṣàlàyé ẹ̀ fún wa gbogbo lẹ́gbọ̀n nìkan ló lè ṣe ẹnìkan ò lè ṣe yóò ṣàlàyé ẹ̀ fún wa gbogbo dẹ́gbà ti ní díẹ̀ sọ pé most ó la nídìí tó rẹ́ lè dọ́dá má nídìí mọ́sí níbẹ̀ so ń wẹ̀ tó sàlàyé fún wa wọ́n láti wá sọ báyà ní bàbá wa ní ọ̀rọ̀ àwọn àǹsọ̀pá nídìí wọ́n tọ́ra bẹ́ẹ̀ ká mọ títóbi ọlọ́run ọlọ́run nìkan ni ká sìn ká má mú nǹkan kan mí pọ̀ mọ́ ọlọ́run ẹ̀mí ò ní wọ́ọ̀rì tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ẹgbẹ́ mi lọ sọ́ọ̀tì ẹgbẹ́ mi lọ kíníkà ẹgbẹ́ mi lọ gbogbo ọlọ́run ni wọ́ọ̀rì ẹ̀wọ́n yẹ kí gbogbo ẹlẹ́rìn ni ká máa pè nígbà tá a wà àtìgbà tí a bá wà nínú ìnira so now.

bóyá pé àgbọ̀dọ̀ mọ́ fi wá kọ̀m̀pìà màláìka màláìka kọ́ fẹ́ fi wá kọ̀m̀pìà bíi so ààrẹ fẹ́ fi wá kọ̀m̀pìà àwọn àlejànú àwọn ẹni kọ́ la fẹ́ fi wá kọ̀m̀pìà bíi àwọn nǹkan míì tó kù ni wọ́n fẹ́ fi wá kọ̀m̀pìà so òun náà ni pé àwọn ẹranko àwọn nǹkan kan gbogbo nǹkan tó wọn bá dá pátá yányán àǹfààní tiwa lọ́lọ́run ọba dá gbogbo wọn fún gbogbo tó wọn bá dá sórí ayé pátá yányán àǹfààní wa ni àwa là ń pa ẹran dáǹjẹ àwa là ń lọ jẹ ewé nù gírí dáǹjẹ tàbí ń ṣe wédú dáhùn sí gbogbo ẹ̀ dáhùn jẹ gbogbo náà jẹ so àǹfààní wa ni so ọlọ́run pọ́n wa lé gan so àwọn nìyí ó ti ní gbogbo nǹkan dágbé àpọ́nlé afẹ́fẹ́ yàwó àpọ́nlé wà ń bẹ́ẹ̀ gbogbo nǹkan dá bá ń ṣe àpọ́nlé ọlọ́run fi ẹ̀ka àpọ́nlé ọmọ ìwà ní gbogbo nǹkan dá bá ń ṣe àfẹ́ntí ọba pọ́nra rẹ̀ ni so ọlọ́run bá fún wa ní àwọn ọlọ́ni àwọn alápọ́n máa bà ní ádámà àpọ́n wọn lé ìmọ̀ ṣàpọ́nlé láàrin àwọn màláìka ní ìsìn àdọ́gbọ́n ọlọ́run bá pọ́n wọn lé táà ń wọn lé wọ́n dúró síbì kan náà rà náà ni ṣùgbọ́n àwọn àti wa ọ̀rọ̀ ká pọ́n yàn lé tẹ̀kírí àpọ́n yàn lé ọlọ́ba máa pọ́n wa lé ẹ bá ṣètò ọlọ́run wọn pọ́n lé so àwọn tó bá jẹ́ ẹni ọlọ́run wọn pọ́n lé so àpọ́nlé ni so a máa sara gbélé fún wa dáadáa ìdítì sí lọ́la ọlọ́run àwọn alápọ̀mọ̀ bá ní ádámà rẹ̀ náà. ọlọ́run ọba ńlára nǹkan dáa ṣe fún wọn òun náà ni pé wọ́n ń lọ lórílẹ̀ ọlọ́run ni wọ́n ń gun nǹkan lórílẹ̀ a wọn ní gbogbo tí wọ́n fi máa gun nǹkan lórílẹ̀ kí mọ́tò tó dé ọlọ́run ti mú ẹṣin ràkúnmí ìbáka wọ́n láyé lè máa gbélé eré ọlọ́run bá ṣe fún wọn lórí omi náà ọlọ́run ni wọ́n ní àwọn oríṣi nǹkan tí ń gùn bẹ́ẹ̀ náà. àwọn alájẹ́ kí wọ́n mọ nǹkan gidi pé eléyìí dáadáa ń tẹ́ jẹ ni àwọn ẹranko kò sí tí wọ́n lè jẹ́ tí wọ́n ń gbà mí wọn ò lè sọ pé eléyìí ni eléyìí lọ́dọ̀ eléyìí ni ọ̀dà tá a bá rí pé wípé jẹ́ poison ànídí bẹ́ẹ̀ so ọlọ́run bá ṣe gbogbo àwọn nǹkan tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa so dáa náà ó ṣe bẹ̀rẹ̀ dáa nu ọmọ dùn pé ah, ọbẹ̀ mọ̀ dùn pọ̀ ayọ̀gbọ́n àwọn oníṣìí nǹkan nǹkan máa ọlọ́run àwọn tó dáa ọlọ́run ni àṣíríjì àti mú fún wọn. ọlọ́ni ọlọ́ni agbọ́lá fún wọn lórí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run yanjú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run gbé agbọ́ ọlọ́run gbé la fún wọn lórí gbogbo dáadáa <clears throat> má sọ̀rọ̀ tẹ̀bdìl náírà màláìka àti jinnu bí àwọn ẹ̀kú bẹ̀ agbọ́ la fún lórí kí ni o ọ̀pọ̀lọpọ̀ yẹn ni pé ó yọ màláìka ó yọ kí ni ọlọ́run la fún lórí gbogbo dáadáa agbọ́ la fún lórí ọ̀pọ̀lọpọ̀ mímá kọ̀ọ̀lá kùnà nǹkan tá a dá bí ẹranko bí àwọn ewébẹ̀ bí àwọn nǹkan kan gbogbo àwọn kan a dá yìí pátá yanyan ọlọ́run ni àgbẹ̀ ọlá fún wọn lórí ẹ̀ kí ni ọ tẹ̀fùdìlà ní ìgbọ́lá fún bí adẹ́gbẹ́ ìgbọ́ ẹ̀ náà mọ̀ pé ah, ah ọmọ ìyá lágbọ́lá fún lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹranko gbọ́n mọ̀ pé àwọn gbọ́lá fọmọ èèyàn ẹ̀ àtẹ ẹranko tó lè fọmọ èèyàn ya òun gbọ́n mọ̀ pé ọmọ èèyàn so kìnìún nìṣó lè fààyàn ya so ń di bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ọmọ èèyàn ọlọ́sì fún nílà kan yìí àwọn náà lápá àwọn látún pa ńgbà mí àwọn náà látún mú látún jùlù látún jùlù kìnìún so ọlọ́run bá gbọ́lá fún wa ní ọdún bẹ́ẹ̀ báwọn gbogbo àwọn ẹranko ìlọ́lọ́run fún ní nǹkan ṣùgbọ́n tí wọ́n bá fún wọn náà àwa náà látún ṣe kí ni o látún ní gbogbo ẹ̀ náà àwa náà látún ní agbára lé lórí so ọlá tó lọ́n fún wa ó fojú hàn dáadáa tí ò sí méjì bẹ́ẹ̀ sọ́wọ́n àmàṣà aráyé lè fún wa lọ́lọ́la ètò agbọ́kọ̀ ojú sí aláǹfààní kọ́lọ́njọ́ wúlò fún wa amdi shadala ila ila and asẹ́